gbọ́dọ̀ ti fẹ́ jì. bẹ́ẹ̀ èèyàn ṣe gbà ni ẹ fẹ́ gbà fún ọlọ́run látara Esabod ẹ fẹ́ gbà fún ọlọ́run látara èmi máa gbà fún ọlọ́run látara mi ní wo mi ní jẹ́ mi in fact máa máa. good afternoon àwọn tó ń kí mi látòrí telegram. láti ìlú tí mo wà yìí máa polongo èdè gbogbo gbilẹ̀ gbogbo àgbáyé pé ẹ wá o ẹ̀yin gbogbo àgbáyé ti sùn. a ti rí mẹ̀sáyà o. alágbára kan bẹ níbì kan o. ń bẹ ń dọbí o. ọlọ́run gbé agbára fún mi o aṣọ òṣèlú ẹ̀ sábọ̀dù ni o. ó pọ̀ jù. in fact hmm. ẹ̀yin ayé o hmm. ara màdà ní ìrírí hmm. olúwa o ọlọ́run. sekeseke bula Sankala kabula. ikú tó payá nígà. mo ń tako ẹ ni orí abára jí Mohbad tó bá jẹ́ pé lóòótọ́ ló ní agbára tó bá jẹ́ pé ó ní agbára hmm. láti jí èmi á gbà fún Ọlọ́run látara ẹ̀ tọ́tọ́mọ yẹn bá sì wà níbẹ̀ yẹn èmi ò tí ì gbà fọlọ́run látara ẹ̀ bó láṣẹ bó lágbára ò ní agbára kòròfo ní ẹ ẹnu ló kàn ń jà hmm. fẹnu wú géètì hmm. lẹ́sàbọ̀dì <laughs> láì ṣọ̀kẹ̀rẹ̀ ọ̀kẹ̀rẹ̀ ni wọ́n fẹnu wù. church is working. Church, church, church, church, church, somebody just dey do church, church, church, church, church, Show us the working that you can wake Mohbad up. If you get the power, wake him up. Let's see. Ìwọ náà ló máa ṣe àwọn arúnjú. Ọmọ you. ti ọmọ yìí sì ké. You just dey do church, church, church, wake Mohbad up. Starboy yìí ó rẹ̀ ó rẹ̀ Starboy. Màá gbà fọlọ́ lágbára rẹ̀ ló ń sọ bọ. àbẹ́yìn dá ìwọ wà sẹ́yìn fẹ́ gbà fọlọ́run látara ẹ́sà bọ́ọ̀dù ni o. mi ò lè gbà fọlọ́run látara rẹ̀ kò ní kankan o. alágbára ni o. ẹ ti parí jẹ́ kó lórí ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀dùn mọ́ jẹ́ àlọ́dọ̀ jẹ́ àlọ́dọ̀ kí lorúkọ ẹ̀ ẹ pagbo yí mi ká lọ pagbo yí mi ká music tó pagbo yí ká máa ń speak tó máa ń play yẹn náà ló máa ń sùn ọlọ́run orí <laughs> pé mo ráyè díẹ̀ mo ti ní ìwọ mo fi ẹ pààlù lórí lórí ìkànnì pípa ni. ah yẹ wò sani mayowa jáde lánàá kò jáde lánàá sani mayowa òun náà mo like analysis ó fi pa ni pípa gidi èyí ni birthday bàbá eliza bàbá ọba ńlá happy birthday to bàbá ọba ńlá o àti agbẹdẹgbẹyọ ẹ má gbàgbé ẹ má kí agbẹdẹgbẹyọ happy birthday to ọmọ ìyá tí ń gbágbà ìyàwó àkúfọ́ tó ró kangẹ́kangẹ́ akọ̀ má tòsí hmm, ọmọ ajókòó tàgbà má ṣe é pè ránṣẹ́ Tèmítọ́pẹ́ Àjàdí happy birthday to you my darling ìgbọ́ ọdún ọdún kan ni o wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé inú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra God is going to expand your course. abọ́nà ṣe máa ń sọ ọlọ́run á fi àyè gbà ẹ́ gbogbo ibi tó bá wà Hmm. wọ́n ní ànílé ànílé bá ní pèrègùn máa ń ní aṣọ bẹ́ẹ̀ ni ọlá alẹ́ ẹ̀ ó mọ̀ máa pọ̀ sí ni o ayọ̀ ìdùnnú ló mọ̀ máa rí o aṣẹ́nilẹ́rí ò níṣẹ́ lórí o tèmítọ́pẹ́ máa jàdí hmm. wàá jèrè wàá fèrè jẹ̀kọ́. Happy birthday to you. Tai, I want to clean up the house àkókò àkókò èmi náà fẹ́ dìde èmi náà lọ jẹun mò ń lọ bíṣẹ́ àmọ́ mú wá díẹ̀ díẹ̀ ni àmọ́ yín jẹ ni yín yín jẹ náà ni ẹ pàgbó ẹ pàgbó yí mi ká o kínú mi dùn kí n wá kàrin ẹ̀yin bàbá ẹ gbé mi ga ẹ̀yin màmá ẹ gbé ẹ káwọn ènìyàn kan yọ́nú sí mi ẹ pàgọ́ yí mi ká o kínú mi dùn péèjì wo lẹ́pọ̀ gbóyún mi kán lò ẹ imagine ìyá gbé kámẹ́rà ọmọ náà gbé kámẹ́rà ẹ ah, ó ga o arítẹ́nimọ̀ wí àfàpáàdì jẹ̀ràn bó tiẹ̀ mọ́lẹ̀ ń rẹ́pa gbóyún mi kálànà bó ló wá wà. Oh. Oh. àpàgbé <laughs> yunká ni ó ní starboy be bad badder baddest good gooder ah, goodest. <laughs> ah. ah ṣé àpàgbé yìí mi ká ti tó ti tó ti tó ti ah, ah. kí ló ṣe àpàgbé yìí mi péjì mélòó gan lẹ pàgbé yìí mi ká tiẹ̀ ní gan ọ̀rọ̀ wọn tiẹ̀ ti sú mi gan pàpà péjì mélòó lẹ pàgbó mo dẹ̀ rí ṣó yẹn lánàá ọlọ́run ẹ pa gboyún mi ká. mo rí lánàá. ok ó dààmú ìdẹ̀lẹ́. ìdẹ̀lẹ́. gbàgbó yí mi ká o. ọba elégùsì ẹ̀yin gan pọs ẹ pọs ẹ máa jẹ́ káwọn èèyàn wọn máa bẹnu àtẹ́lù yìí ọba elégùsì ẹ dẹ pọs o pọs ọba nìyí o ẹ jẹ́ kí yasa bọọdù ẹ pé pé yasọ má fọ̀rọ̀ mi sẹ́nu mọjọ tó lọ lọhùn ẹ kọsàn ẹ ẹ dẹ jókòó lórí ìtẹ́ mi ní pọblẹ pẹ̀lú yín o mi tún ìbọba o yasa bọọdù ló máa ń bọba o mi ìbú yín o kádé pẹ̀lú rẹ bàtà pẹlẹsì ẹ jọ̀ọ́ ọba Elégùṣì ẹ bá mi release Veron àti adifala àti arifala ni ẹ jọ̀ọ́ ọba release ẹ ṣe àwọn ọmọ yín ni mo ti bẹ̀ yín mi ìbú yín o wọ́n kọ́ mi ní mo wá láti ilé ilé eré ni o ilé ọgbọ́n ni o wọ́n mi dáadáa o mi ìbú yín o wọn borí adé olórí burúkú ẹsà bọ ẹsà ẹsà ẹsà dọgì tó mọ bọ ọmọ òun ṣe gbóyún wá tó lọ ṣẹyìn fọmọ ẹ ẹ má jẹ́ kẹsà bòdì máa kó rẹdẹ rẹdẹ báyìí gbọdọ ti dàrú níbo níbo tún nìyẹn níbo nìyẹn yà lọ oríta fọgò ṣé ẹ ti mú ẹmílẹ <laughs> ta tún ni níbo ni níbo ni ká lọ. ẹ pẹ lórí adé ẹ pẹ lórí lórí síìtì tẹwàá yẹn o. láre ti fàájà níbo ló wà ṣó wà ní láìfù báyìí ni. kò nífẹ̀ẹ́ yín dénúdénú. ṣé láre wà ní kinní ni. oh okay. Eh. eh ah mo dẹ̀ ṣe kúrò lórí tiktok ni ẹ já padà lọ́bẹ̀ ah ẹ já lọ mo sọ fún pé mo ráyè mo ní táìmù báyìí níbo ló wà mbẹ orí ibẹ̀ ọdún ẹ mo wà yìí kò sí láìfù náà kò sí láìfù náà. ṣé lórí facebook àbí lórí tiktok ok facebook ẹ eh, ah, ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ bẹ̀ díẹ̀ <laughs> bọ̀ ẹ abilo hmm. ṣé olórí ambe, ló wà àbí bo ló wà ń bẹ ijkf àbí kíni kíni kí lòun ti ẹ̀ ń jẹ́ ǹtẹ̀ ijk ijfk àbí nǹkan ij. platform wo ló wà láti sinẹ́. níbo ló wà ń bẹ́ẹ̀ mo ti wá mi ò sìn náà ijfk àbí. èmi ò rí òkè olórí ẹbí. Mm. olórí ẹbí music production èmi ò rí jàre ẹ má yí mi lórí. olórí ẹbí tv olórí ẹbí olórí ẹbí backup kò sí mbẹ mo ti lọ olórí ẹbí èmi ò rí tó ń jẹ olórí ẹbí mi o. Mm, mi ò èmi ò rí o ìnà ó ní ó ní mo tẹ̀ ìnà olórí ẹbí. oh okay and kí ni wọ́n ti pọ̀ ju gbogbo wọn IJK freedom fighter IJFK ó ti pọ̀ jù. IJFK MB ẹ̀ ń gbọ́ mi ò mọ bí tó ti mi ò mọ combination orúkọ tó kù pọ̀. Justice Fighter. wíwá olè èmi ò rí o ṣó wọn live ṣá. ok mo ti rí mo ti rí mo ti rí o mo ti rí o. bank holiday weekend kí ló dé ẹ má wọrí ah àǹtí sàkàtì ó máa ń sọ english yẹn ó kọ́mọ̀ lẹ́nu ẹ̀ gan. a ní pé mo bi anna wípé oògùn yìí kí ló ṣe ó ní ìyá òun pé ó ti go gàgà. ó ní pé skankan ah, ó kù díẹ̀ ká. pé òun ni òun máa mójú òun máa mójútó pé wálé ò ráyè. Hmm. ló máa mójútó ìyá òun nǹkan tó ṣe ní ghana hmm. nǹkan tó lè fi ghana ṣeré nìyẹn. Hmm wọ́n jọ ń gbowó disability ni. nǹkan tó ṣe Rihanna ṣeré nìyẹn. ó hmm. gẹ́gẹ́ kí wí débẹ̀ ṣé mo rí pé mọ́tò tó fi gánà ṣé mo rí pé ìyá sábọ̀dù wọn fẹ́ lọ pa wọn lé wọn jóde ìyá sábọ̀dù àwọn ọmọ yẹn mo máa ń mọ yẹn o mo mọ̀ wọn o. Ah! ọmọ yìí ó mọ̀ dá ó mọ̀ kán ràbọ̀ra rẹ lọ́rùn. àwọn wèrè tọ́jọ́ ń tákà yẹn ìyá sábọ̀dù wọn fẹ́ lọ rún mọ́lé lọ́ Anna ọmọ ìyá sábọ̀dù tó jáde yẹn lọ́ fi tí n bá sọ wípé Hannah she is not the láti gbà yẹn kọ́. ẹ gbà mí o. Hannah hmm. Hannah she going to. Ah, ẹ sùúrù one minute ẹ sáré. tí ah. ẹnìkan wá bá pé nǹkan ṣẹlẹ̀ pé ọkọ̀ ń kà wọ́n mọ́. ẹ sùúrù o ibi tí kìtìmọ̀ ti bá òun sùn. níbo ni bàbá èkìtì kú òun bí dàrí. bóyá family. ẹ má bínú ẹ sà ẹ jọ ẹ má bínú ṣé rí ọ̀rọ̀ tẹ sọ yẹn ẹni tí ó ẹni tí ó lè lọ bẹ̀bẹ̀ rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó yẹ pé òkú bó lo onítọ̀hún <laughs> mo ń bọ̀ ẹ má bínú o ẹ jẹ́ ń gbé ilé kúrò lọ. anna anna ò lè dúró. understand nǹkan tí bàbá ń sọ ẹ díẹ̀ ń sọ bí ti. anna ò lè dúró thirty minutes. èyí ti bá understand ẹ dáadáa òun ni pé obìnrin. thirty minutes ẹ̀yin máa máa dùn mí. Hmm. ó dẹ̀ ti gbowó yẹn ó ti gbowó kinní yẹn ó ti gba ten ten thousand ló gbà oh. lọ́wọ́ ọmọ kan báyìí ọmọ dúdú kan báyìí alókùn bàbá ṣèbí yóò tó bá tẹ̀ gbowó bàbá ó ti ba ya ana jẹ́ ó ti ba ya ana jẹ́ ayé wálé gan ti bàjẹ́ ayé wọn ti dorí kodò. ṣùgbọ́n ní láì. ok ẹyin ẹyin náà wo system ẹ tó bá jẹ gbaná kó tó lọ sí rehab kó tó lọ sí rehab kó tó lọ sí rehab mọ gbogbo ẹ mọ gbogbo ẹ mu ṣé ana ló dùn mí fún because Esabod ẹyin ju Esabod gangan gangan nìyẹn ẹnu ẹnu. ẹyin ìjú ẹ gọgọ nìyẹn because ẹ eh, anna ló máa ń ṣe tiẹ̀ pẹ̀lú gbogbo wèrè tó máa ń yà ẹni tó máa pe anna ẹni tó máa wà lórí ìṣòro máa pe anna ṣé mo rí ìdílé gba anna pé kó tètè gbóúnjẹ yẹn wá wọn máa mẹsẹgì ẹ báyìí pé kó gbóúnjẹ yẹn wá anna dẹ wà lórí fóònù pẹ̀lú ìgbóhùn bá mi sọ̀rọ̀ èmi mọ gbogbo ìlọmọgbọ pé kí ni gbogbo wọn wọn ti yà ń ṣe ojú òtí ẹni mi ò lè fi anna mi ò lè fi boost ní island pé ọmọ tí mò ń yọdún mi ò lè fi boost rárá. lọ́tò tó kọ fọmọ tí mò ń fẹ́. lẹ́tọ̀ àwọn èèyàn rí mi pẹ̀lú anari àwọn èèyàn ọ̀rọ̀ tí mo sọ yìí ó máa ma jẹ́ káyé fún pé ah mi ò mo dẹ̀ mi ò bẹ́ẹ̀ jà láì kọ́kọ́ sọ wọn ní bánú sọ má ṣe béèyàn sọ anna èmi àti àlè jáde báyìí lọ́sàn-án alẹ́ nìyí alẹ́ yìí ni alẹ́ yìí náà nìkan alẹ́ yìí ni because alẹ́ ni ìyá ìmáa ṣe show alẹ́ yẹn dẹ̀ ló máa jáde ṣẹ́gẹ̀ alẹ́ ni ìyá ìmáa ṣe show alẹ́ yìí ni alẹ́ ni. ẹ̀ka bọ́ọ̀d. o try o try. ló máa ah, psychotic yẹn. psychotic eh, antipsychotic yẹn ẹ̀rù wèrè ni. Ah, antipsychotic ó máa ń sọ english yẹn nìyẹn. yẹn antipsychotic ogun wèrè ni. Hmm. Hmm. ogun wèrè ni tó o bá ti lò ó ìyẹn ni egungun ẹ̀ máa ń ran kankan kan ẹ mọ̀ pé egungun wèrè náà máa ń ran kankan kan ni wèrè ni sẹ́yìn ọmọ pé wèrè lẹ́ bá jà nìyẹn yẹn ara Facebook ẹ̀yẹn gbogbo àgbáyé ẹ mọ̀ pé Facebook ẹ mọ̀ pé wèrè lẹ́ bá jà láti jọjọ́ ẹ̀. mi mọ. ẹ bá mi ṣe àṣẹ ìlú gòlì tì. ọlọ́run ọba anyway àti wọ́n yóò tó ní àwọn ọmọ pé wèrè là ń bá jà. àwèrè ah, gidi ni o wèrè gidi wèrè tó ti kú fi jẹ. ẹ bá mi bá wèrè jà wèrè ti di méjì nìyẹn. Hmm. wèrè ti di méjì nìyẹn. sọ gbogbo ẹni tó bá tún bá jà sí ìyẹn ọlọ́run àìkẹ́ bẹ́ẹ̀ nǹkan ti yà wèrè. <laughs> bí mo ṣe já yín yẹn ẹ kàn pàyà yẹn sì yẹn kò sí tó ẹni tó bá kú ẹgbọ́n ẹgbọ́n ẹni ó ti já wa lónìí ó ti já wa lónìí àmọ́ just àmọ́ máa wọ́n pọ̀ pé àmọ́ pé jàdìbàjà wèrè báyìí sìn ìbàjà wèrè bẹ́ẹ̀ wọ́n bá ṣe lè bá wèrè jà ló ṣe máa bàjà. <laughs> Esabod ti ya wèrè wọ́n ní my hobby always tell me Esabod ti ya wèrè ó ti ya wèrè ti pẹ́ láti sinẹ́. ó ti ya wèrè ti pẹ́ dẹ́mu pé wèrè lẹ́bàjá yìí tó bá tún bá ń jàǹsẹ̀ rí yẹn bó ti ya wèrè tó dábì sẹ́gbẹ́ yẹn dábì sí pé ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ nìyẹn mo ti já yín nìyẹn ẹni tó bá dẹ̀ tó bá jà kókò rajà tiẹ̀ sí lára kẹ́tún gbá òun ìmí. àwọn tó gbá anna gbà yẹn wọ́n ti wà ní prison. irọ́ ni prison náà wà ẹ ṣe báyìí ẹ ṣe báyìí irọ́ ni Esabod ló sọ pé wà ní prison wọ́n náà tó gbá náà yẹn wọ́n wà prison. ọjọ́ bá ọjọ́ bá ẹyin mú ọjọ́ bá ìyá sábọ̀ lẹ́yìn mú sí yan wọ́n wà prison. ìdúgbò ẹ báwọn ọlọ́pàá àdúgbò ẹ ṣé mo parọ́ ṣáwọn ọlọ́pàá àdúgbò ẹ máa ń dá lóhùn. wọn ò dá lóhùn mọ́. ọjọ́ tẹ́lẹ̀ àtijọ́ wà lọ síbẹ̀ láti àwọn ọlọ́pàá ẹ̀ gan wọ́n jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ti sú àwọn. àná ọlọ́pàá ọ̀dà lóhùn ọ̀yàn lèmi sọ pé èsì máa wọlé ókè sábọ̀dù ó yá máa wọ ẹnu ọ̀nà èsì ló ti rí lẹ́nu ọ̀nà ẹ̀ tí má sọ wípé ilé ìyára sábọ̀dù mo wá tó wá kọ́ pé mo ti wà ń bẹ̀ sábọ̀dù tó máa wà worried ni gbóbi ti best thing tó lè ṣe ilé ayé yìí kò kọ̀ra gbogbo òkútélé jẹ kí sábọ̀ tó wá ń du ẹ̀ kí tó wá praise the win wá máa wọlé ajá yẹn tó dé nípò tóbi ajá tá a máa lọ róúnjẹ a máa lọ róúnjẹ fún ní lídìí tá a máa. ẹ wo ajá yẹn ló ajá yẹn ló easy jù ajá yẹn ló easy jù àwọn ará àdúgbò gan onímọ̀ pé nǹkan wá ẹsàbọ̀dù májèlé máa kà fún bíi èṣù ti wọlé tọ̀ ẹ̀ wá ẹsàbọ̀dù the last person ó ń dun àwọn island gan pé ọmọ yìí tó dẹ̀ máa ń gbèjà ayé ẹsàbọ̀dù yìí. ó dẹ̀ máa ń gbèjà gan ó máa ń gbèjà gan. èmi ní nọmba wọn gbèjà gbèjà èmi lé gúngun náà máa rán gangan kò máa ní pé ọjọ́ tó wà náà kóòtù táwọn mi ò mọ àwọn tó wá láti London bí abí ibùmí ìbọn tó ti wá tó wà náà kóòtù eh, tó ń faṣọ mọ́ ìyàmọ́ lọ. Bọ́lájí mo mọ Bọ́lájí. Wọ́n pè mí lọ́jọ́ yẹn mo wá sí tẹ̀sán lọ́jọ́ yẹn.